وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الرحمن نحن في صدى الكلام عن أربعة أسباب تدخلنا الجنة من داوم عليها يدخل جنة ربه بسلام وهي الذكر وقال الله سبحانه وتعالى والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما ومنها الاستكفار كما ذكر وكذلك الصبر كما تقدم في الخطبة الماضية واليوم الرابع حيث يذكر الله سبحانه وتعالى لنا ويأمرنا أن نسبحه بكرة وأصيلا وأن نسبحه على الدوام ونحن نسأل الله سبحانه وتعالى أن يساعدنا للدوام على هذه الأعمال ọpẹ́ ni fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run bá tí a dá ọpẹ́ fún alladhi manna alayna bil islam òun lọ́ba tó kẹwa pẹ̀lú ẹ̀sìn islam wa ja'alana min ummati muhammadin sallallahu alayhi wa sallam khayratil ummah ọlọ́ọ̀bá wa jẹ́ ká wà nínú nǹkan nínú àwọn ọmọlẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam tó jẹ́ pé àwọn náà ní ìjọ tó dáa jùlọ ó kúrí dáfilé náà tí ọlọ́run ọba gbé kalẹ̀ kí wọ́n lè máa jẹ́ àpèjúwe àwòkọ́ṣe fún àwọn ọmọnìyàn ta'muruna bil ma'ruf ẹ máa pàṣẹ dáadáa wa tanhauna 'anil munkar ẹ sì máa kọ aburú wa tu'minuna billah ẹ sì máa gba ọlọ́run ọba gbọ́ eléyìí náà ló máa jẹ́ sábàbí hidayatikum ìdí tọ́mọ ọba àlékí ọlá tí a fi fi yín mọ̀nà wà sábàbù rahmatiku òun náà ló máa jẹ́ sábàbí tọ́mọ ọba àlékí ọlá fi kẹ́yìn wà sábàbù ìdẹ̀kọ́lẹ̀kùn filijanna a sì tún jẹ́ sábàbí tí ọlọ́wọ́n bá fi fi yín sí àlùjọ́nà kọ́lọ́wọ́n bá kó títì ní a máa jẹ́ ọ̀sẹ̀ kẹrin arúgbà àti nǹkan mẹ́rin asbab àwọn sábàbí mẹ́rin tó máa jẹ́ sábàbí kéèyàn rí ojú rí ọlọ́wọ́n ọba kéèyàn wọ àlùjọ́nà ọlọ́wọ́n ọba kọ́lọ̀ ọba kó má ṣe jẹ́ ká wọ àlùjọ́nà láláì ṣèṣirò iṣẹ́ kọ́lọ̀ jẹ́ ká wọ àlùjọ́nà pẹ̀lú ìrọ̀rùn kọ́lọ̀ ọba àlékiọlá kó má ṣe wá àhàdà ahli jahannam kó má ṣe wá nìkan nínú àwọn tí wọ́n pè ní alìjahanamiyun ìyẹn náà ni àwọn tí wọ́n tọ́ iná wò tí wọ́n tún wá lọ sínú àlùjànnà kọ́nà ọba kó ṣe wá ní ọmọ àlùjànnà gẹ́gẹ́ bí ohun tí a fi ń sọ fún wa nípa àwọn nǹkan mẹ́rin yìí pé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àzíkèrò nínú àwọn nǹkan mẹ́rin tó máa jẹ́ sábàbí nínú àwọn nǹkan tó máa jẹ́ sábàbí tí a máa fi wọ àlùjànnà òun náà ni wípé kí a jẹ́ tí rántí ọlọ́run ọba àdíkíọlá gẹ́gẹ́ bọ́lọ̀ ọba ṣe sọ fún wa wípé ẹ̀yin onígbàgbọ́ òdodo ọlọ́run ní wà zákìrì iná lọ́hàn kẹsìrọ̀ wà zákìrọ̀ ọlọ́run ní àwọn tí wọ́n rántí ọlọ́run ọba lọ́kùnrin àti ní obìnrin tí wọ́n rántí ní ọ̀pọ̀lọpọ̀ wa ti pa wa ni wà mí níha nínú kéèyàn wọ àlùjọ́nà ọlọ́wọ́n ọba àdékè ọlá al-istighfar òun ni ká máa tọrọ àforíjì fàkọ́ntù sẹ̀fíù rabbakum innahu kana ghaffara gẹ́gẹ́ bọ́lá ọba ṣe pa wá láṣẹ tó ní Nuhu alayhi salam olówó sọ fáwọn èèyàn wò pé istaghfiru rabbakum ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́wọ́n bá yín innahu kana ghaffara ọlọ́wọ́n bá yín ọba tí máa ń foríjì nínú yursilis samaa alaykum midrara tó bá forí jì yìí á sọ omi tó pọ̀ kalẹ̀ léyìn lórí láti sánmà wáyé òdílé kún bí abuwal wábání wàyàjà àlákùn jannati wàyàjà àlákùn anharo ọlọ́ afúnyí lówó tó pọ̀ afúnyí láwọn ọmọkùnrin tó pọ̀ afúnyí ní ọgbà oko tó pọ̀ á sì fúnyí ní àlùjànnà nínú sábàbí àlùjànnà òun ni máa ṣe sìkfà wà mí ní ha asọ́bùrù òun ni ká máa ṣe sùúrù alálùmọ́sọ̀ ì lórí tó bá ṣẹlẹ̀ sí wa alátọ́ha Kama máa ṣe sùúrù lórí máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba àníkíọ́lá wà sọ́bùrù bákan náà ni wípé a máa ṣe sùúrù àìnílè máa fìyà gbogbo nǹkan tọ́lọ̀ ọba kọ̀ fún wa yìí a máa ṣe sùúrù láàjẹ́ kó rọrùn fún wa láti lè jìnnà sí àwọn nǹkan tí ọlọ́run ọba kọ̀ fún wa lẹ́yìn náà àtẹ̀sídẹ̀ nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tí máa jẹ́ sábàbí kéèyàn wà àlùjànnà kéèyàn rújú rí ọlọ́run ọba òun ni máa ṣe àfọ̀mọ́fọ́lọ́run ọba àdékíọlá ká máa ṣe àfọ̀mọ́fọ́lọ́run ọba ó ṣe pàtàkì والتسبيح هو تنزيه الله سبحانه وتعالى عن النقائص òun tó ń jẹ́ ìmáṣe tẹ̀síbíṣ òun ni ká máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba anil uyub kúrò níbi àwọn nǹkan tó jẹ́ àléébù wà nàkọ́ ì kúrò níbi àwọn nǹkan tó jẹ́ àdínkù wà síkírúhu bìtànà wàlhámdù wàlmájìdì ká sì máa rántí ọlọ́run ọba ká máa dárúkọ rẹ̀ pẹ̀lú pé ká máa yìn wà tààrí ká máa gbé sórí wàlmájìdì ka máa gbé títóbi fọ́nà wọn bá ká ṣe mímọ́ fún wàtàhíìn kama dúpẹ́ fọ́nà wọn bá eléyìí náà ni àwọn nǹkan tó ń jẹ́ àtẹ̀síbẹ̀ waqad amara Allahu subhanahu wa ta'ala bidhalik ọlọ́wọ́n bá wá ó ti pa wá láṣẹ pé fún wọn bá ọlá fi ní àwọn ọ̀nà tó pọ̀ nínú rẹ̀ ọlọ́wọ́n bá kúrú lọ́ha zíkírọ̀ kẹsírọ̀ ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ máa rántí ọlọ́run ọba yín lọ́pọ̀lọpọ̀ wasabbihuhu bukratan wa asila ẹ sì máa ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ọba ní àárọ̀ àti ní máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́ ká máa ṣe àfọ̀mọ́ ọlọ́wọ́ ọba láhù fàdọ́ ìlú nàádìdà ó ní ọlá tó pọ̀ àwọn ọlá tó wà fún àwọn ọlá ipò rẹpẹtẹ nínú àwọn ọlá tó wà fún ìmá ṣe àfọ̀mọ́ fọ́lọ́wọ́ ọba ahabbul kalimati ila Allah òun náà ni wípé ká máa ṣe subhanallah yẹn alhamdulillah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tí a fi ń ṣe tasbih ta ṣe àfọ̀mọ́ fún ọlọ́wọ́n ọba àlékè ọlá min ahabil kalam ila Allah nínú àwọn nǹkan tí ọlọ́wọ́n bá lékè ọlá tó nífẹ̀ẹ́ sí jù ni nínú àwọn nǹkan tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jù ni anọ́bíwa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith Samurah bun Jundub tí alìmọ́mù Muslim gbà wá ó ní anọ́bí sallallahu alayhi wa sallam sọ wípé ahabul kalam ila Allah arba'a ó ní ṣe rí àwọn ọ̀rọ̀ tí ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jù lọ ni subhanallah òun ni ká máa sọ pé subhanallah mímọ́ ni fọ́lọ́hun walhamdulillah ọpẹ́ ni fún ọlọ́hun wàlá ìlàhà ìlàlá àti wípé kò sí ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lẹ́yìn ọlọ́hun ọba wallahu akbar àti wípé ọlọ́hun ọba yìí òun ló tóbi jù lọ wàlá yadurruka bí ayé hinna bàdá kò sí ìnira fún ẹgbẹ́ èyí tó bá wọ̀ ẹni ó fi ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú pé allahu akbar kó tún sọ wípé alhamdulillah subhanallah wàlá haúlà wàlá kúwà wallahu akbar ó lè wí gbogbo ẹ̀ mọ́ra wọn kò sí láìsí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtò gbajúmọ̀ òní ká sọ pé subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ànábì sallallahu alaihi wasallam ó ní gbólóhùn yìí lọ́nà wọn bá nífẹ̀ẹ́ sí jùlọ ẹ sì rí pé àkọ́kọ́ ló gbólóhùn yìí òun kúrò níbi gbogbo nǹkan aburú táwọn èèyàn ń fi tì ẹ lọ́dọ̀ wà mímọ́ ló sì bá ilà Allah mínà lọ kọ́ ì nínú táwọn èèyàn máa ń fi tìtọ́dọ̀ ọlọ́wọ́ ọba àlékè ọlá òun ni wàkọ́ọ̀lù tẹ́kọ̀ọ́lọ́ rọ̀hmánù wàlàdà àwọn èèyàn máa sọ wípé à ọlọ́wọ́ ọba àlékè ọlá bímọ subhana ọlọ́wọ́ ni mímọ́ ni fọ́lọ́wọ́ ọba wàkọ́ọ̀lù tẹ́kọ̀ọ́lọ́ rọ̀hmánù wàlàdà subhana ọlọ́wọ́ ọba ó fọ́ ó fọ́ kúrò níbi ìwíkúwí pé káwọn èèyàn sọ wípé ọlọ́run ọba bímọ nínú tí ọlọ́run ọba àlékè ọlọ́run nífẹ̀ẹ́ sí ni nínú ẹ̀ wípé ká mú nǹkan ọba lẹ́yìn ọba Allah nínú ẹ̀ o ní káwọn èèyàn máa ròyìn ọlọ́run ọba yẹ́dù lọ́hìmọ̀ hùlúùlà pé háwọ́ ọlọ́run láwọn nínú àwọn òròyìn burúkú ó ní pé kéèyàn máa sọ wípé ọlọ́run ọba àlékè ọlá ń sùn láàdá ọ̀hónúhù sínú tún wà láàánà ọba tó jẹ́ wípé ògbé àbórún òkì ń mú ọlọ́run ọba àlékè ọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló fi jẹ́ wípé ká máa wírú àwọn gbólóhùn yìí ọlọ́run ọba wà tẹ̀kfírù kọ̀tọ́ọ̀yà òun náà ní wípé gbogbo tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ gbogbo tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ ọba lékí ọlá a máa fọ̀ ọ́ mọ́ látara ìmáṣe tẹ̀síbíṣì àwọn nǹkan tó bá jẹ́ àṣìṣe ọlọ́wọ́ ọba máa parẹ́ fún wa gbogbo tó bá jẹ́ àṣìṣe ọlọ́wọ́ máa parẹ́ gbogbo téèyàn bá ṣe tó bá jẹ́ àṣìṣe kọ́lọ̀ ó ní ma alal ardi rajulun yakul ó ní ẹ̀ ní rí ọkùnrin kan lórí ilẹ̀ kó wá máa wí gbólóhùn wípé ẹ̀ ní rí arákùnrin kan kó máa sọ wípé la ilaha illallah wallahu akbar wa subhanallah walhamdulillah wala hawla wala quwwata illa billah illa kuffirat anhu dhunubu ẹ̀ ní rí èèyàn kan kẹwàá rí èèyàn kan lórí kó máa wí gbólóhùn wípé la ilaha illallah kò sí ọba tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn lẹ́yìn ọlọ́run ọba allah subhanahu wa ta'ala wallahu akbar àti pé ọlọ́run ọba ló tóbi jùlọ wa subhanallah àti pé mímọ́ fún ọlọ́run ọba yìí walhamdulillah ọpẹ́ ni fún ọlọ́run ọba yìí wàlá haúlà wàlá kúwà kò sí agbára kò sí ọgbọ́n kò sí ète lẹ́yìn ìtọ́lọ́run ọba ìlà ìlà ìlà kó fẹ́rọ̀t dòlòbò béèyàn bá wí gbólóhùn yìí àyàfi kí ọlọ́run ọba kó fẹ́rọ̀t dòlòbò gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá wọn parẹ́ wàláwù káàná àtàrọ̀ min zábàdì báhàrù kódà kó jẹ́ wípé àwọn fóònù tó máa ń lé sí orí omi yẹn kí ẹ̀ṣẹ̀ kó kó kó jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́ máa parẹ́ máṣúwó dòlòbò wàtẹ̀kfíìrì kọ́tọ̀ yẹn nínú oore tó wà bí ibà ṣe subhanallah á jẹ́ sábàbí kọ́nà ọba pa ẹ̀ṣẹ̀ ni rẹ nínú àwọn oore tó wà níbi máa sọ subhanallah ká máa ti àfọ̀mọ́ fọ́lọ́wọ́n ọba àlékè ọlá ni gharsu yaghrisu li muslim li nafsihi fil janna ó ní wípé gbogbo subhanallah tó ṣàfọ̀mọ́ fọ́lọ́wọ́n ọba àlékíọ́lá ọlọ́wọ́n ọba àlékíọ́lá máa lè ń sábàbí láti máa gbin igi kan lẹ̀ fún nínú àlùjànnà nínú àwọn igi tá a ti máa gbafẹ́ nínú àwọn igi tá a ti máa sinmi nínú àwọn igi tá a ti máa jẹ nínú àlùjànnà kọ́nà ọba kó bá ṣàìṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa anábì wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tó dé láti Laylatul Isra nínú tó mú wá ní òye fún wa ó ní laqitu ibrahima ó ní mo pàdé ibrahim alayhi salam laylata usriya bi ní alẹ́ ọjọ́ tí wọ́n gbé mi lọ sí sọ́mọ̀ fàkọ́ọ̀lẹ̀ ya muhammad ibrahim bá ń sọ wípé muhammad akrihu ala ummatika salam máa bá mi sálámọ̀ sáwọn èèyàn tó bá délé nàbí yùmọ́ ibrahim ó sọ fún ànábì sallallahu alaihi wasallam pé tó bá ti délé bá mi sálámọ̀ sí àwọn ọmọ rẹ̀ ohun tí ó sọ fún ànábì wà á annalijanata tìrìbàtò kó sì sọ fún wọn wípé àlùjànnà dùn gan kọ́nà má ṣe léwu ẹnìkọ̀ọ̀kan nu wọn àlùjànnà dùn tìrìbàtò túrùbà àgbòhùn máa sọ fún wọn wípé orí omi àlùjànnà omi tó dùn ni o ó wá ní wà ánà kharasaha subhanallah ó wá ní ṣe orí igi tẹ́yàn máa ń gbèsè àlùjànnà yẹn kí ni òun ni subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar rawahu muslim ó ní sórí igi àlùjànnà òun nìyẹn béèyàn bá wá fẹ́ kí kì pọ̀ fún òun ní àlùjànnà فليكثر من قول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر bí èèyàn bá fẹ́ nírú igi tó pọ̀ nínú àlùjànnà kó jẹ́ ń tá máa wí gbólóhùn yìí ní ọ̀pọ̀lọpọ̀ nínú àǹfààní ká ṣe àfọ̀mọ́fọ́nà wọn bá alhimayatu min nari jahannam òun náà ni pé ìmá ṣàfọ̀mọ́fọ́nà á jẹ́ sábàbí kí ọlọ́wọ́ bá dáàbòbò wá kúrò níbi ìbínú ẹ̀ àti kúrò níbi iná ọlọ́wọ́ ọba kọ́lọ̀ ọba kó má ṣe wá ní ọmọ náà kọ́lọ̀ kó ṣe wá ní àlùjánnà wàhúwa sábàbùn sí kọlùl mizan nínú àǹfààní tó wà níbi ká máa ṣe àfọ̀mọ́fọ́nà wọn bá pẹ̀lú àwọn àlìfáàzọ oríṣiríṣi tàbí ń ṣàfọ̀mọ́ fọ́lọ́un tó jẹ́ pé kọ́lọ̀ ọba gbà wá láàyè nínú kútúbà mi a padà máa ṣàlàyé àwọn ilé fún wa àwọn gbólóhùn tàbí ń ṣàfọ̀mọ́ fún ọlọ́wọ́ ọba Muhammad sallallahu alaihi wasallam ó ní kalimatan ó ní gbólóhùn méjì kan ala al-lisan béèyàn bá fẹ́ wí gbólóhùn yìí ó saqilatani fil mizan ṣùgbọ́n tá a bá gbé sórí òṣùwọ̀n ó wúwo tó pọ̀ habibatani ila rahman ọlọ́wọ́n bá sì nífẹ̀ẹ́ sí gbólóhùn yìí gan subhanallahi wa bihamdihi subhanallahi al-azim ó ní ká máa sọ pé subhanallah mímọ́ ni fọ́lọ́hun wa bihamdihi ọpẹ́ sì ni

ní olùmọ́ fún wọn ní ròdùnú wànàdí ìrọ̀ àti ní olùkìlọ̀ fáwọn tí wọ́n bá gbọ́rọ̀ lítúmínú bìlá kẹ́ bá lè gbọ́ lọ́n gbọ́ wa rasuli kẹ́ fi lè gba òjíṣẹ́ rẹ̀ gbọ́ wa tu'azziruhu kẹ́ lè máa ràn lọ́wọ́ wa tuwaqqiruhu kẹ́ sì lè máa lè máa ṣàfọ̀mọ́ fún Ọlọ́run ọba láàárọ̀ àti nírọ̀lẹ́ láàárọ̀ àti nírọ̀lẹ́ kẹ́lì máa ṣàfọ̀mọ́ fọ́lọ́run ó jẹ́ wípé nínú tọ́nà ọba ti rán ànábì òun sallallahu alaihi wasallam ní wa pé máa ṣàfọ̀mọ́ ọba àlékè ọlá ẹ wá rí wakọ̀dé bihi fi shada'id ọlọ́run ọba pa mùsùlùmí láṣẹ pé ńgbà tẹ bá wà nínú ilé kókó nínú ẹ máa wí òun ọba àlékè ọlá torí pé nínú tó fa ilé kókó òun náà ni ìmá yapa ṣe ọlọ́run ìmá ṣe ọlọ́run ọba nínú àwọn nǹkan tó máa ń fa ilé koko nìyẹn tá a bá ti wá bẹ́lẹ̀ tí rán sí ọlọ́run ọba tá a bẹ́lẹ̀ tó ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run a máa fa ìdẹ̀kùn ọlọ́run ọba sọ fún ànábì sallallahu alaihi wasallam pé fasbir ala ma yaqulun ṣe sùúrù lórí ìwíkúwí tí wọ́n wí nípa rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ìsọkúsọ tí wọ́n wí nípa rẹ̀ àwọn èébú tí wọ́n bú ẹ fasbir ala ma yaqulun ṣe sùúrù lé lórí wasabi bihamdi rabbik kó sì máa ṣe àfọ̀mọ́ fọ́nà wọn bá rẹ qabla tulu'i shamsi wa qabla al-ghurub ṣáájú tulu'i shamsi kí òòrùn tó yọ wa qabla al-ghurub àti kí òòrùn tó wọ̀ ìyẹn ni wípé máa ṣe àkárù sabah tó bá kí àṣùbàtàn ṣe àkárù ẹ tó bá eléyìí a máa jẹ́ sábàbí kí ọlọ́run ọba àlékí ọlá kó ṣe ìdẹ̀kù fún wa wà tẹ̀síbíṣì bí ayì àtẹ̀síbíṣì yá ti mínà lọ́ wà mínà lọ́kọ̀ọ́lá ìk ẹ rí àfọ̀mọ́tà ń ṣe yìí nígbà míì ọlọ́run ọba gan a máa ṣe fún rẹ̀ nígbà míì sì lọ a máa máa ṣe àfọ̀mọ́ fún ara rẹ̀ subuhana rabbika Rabbil izzati amma yasifun ọlọ́wọ́ bá ló wí gbólóhùn ìfún rẹ̀ pé mímọ́ ni fún ọlọ́wọ́ ọba rẹ̀ Rabbil izzati ọba tó ga amma yasifun ó ga kọjá àwọn òwíkúwì táwọn èèyàn ń wí nípa ẹ̀ wa salamun ala al-mursalin ẹ̀rí pé níbi ọlọ́wọ́ ọba fún rẹ̀ ó ń ṣe àfọ̀mọ́ fún rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé tẹ́ ẹ̀ bá ṣàfọ̀mọ́ fún mi mo ṣàfọ̀mọ́ fún ara mi nígbà tó lọ ní alhamdulillahi rabbil alamin nínú túmọ̀ ẹ̀ ni pé tẹ́yìn ò bá dúpẹ́ fẹ́mi ọlọ́run ọba èmi ọlọ́run ọba ń dúpẹ́ fúnra mi nínú túmọ̀ ẹ̀ ni pé wa qul alhamdulillahi rabbil alamin ẹ̀rí pé nínú Qur'an nínú àwọn nǹkan ìyanu Qur'an nígbà tó náà bá fẹ́ bẹ̀rẹ̀ Qur'an kí lọ́lọ́run bá fi bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run ọba nígbà tí ọlọ́run bá fẹ́ parí ẹ̀ ó parí ẹ̀ pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó túmọ̀ sí pé hazal quran quran tẹ́ rí yẹ risalatu min Allah mẹ́sẹ̀jì ni látọ̀dọ̀ ọlọ́run ilà albashar lọ́sọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn ọlọ́ni alhamdulillahi rabbil alamin ayé àkọ́kọ́ nìyẹn nígbà ọlọ́run fẹ́ parí ẹ̀ ó ní minal jinnati wan nas àwọn ọmọ àlùjọ̀nú àti èèyàn àwọn tọ́lọ́ bá ti gbé àlọ́ ìsọ̀mọ̀lá fẹ́lá ń dìde fún nìyẹn asakọ̀láàlì àwọn ẹ̀dá méjì tó wúwo jù lórí ilẹ̀ òun náà ni àlìjínú wà ní ins wà máa kọ́ láptò lè jínú wà ní insa ìlàlì àdúdú mi ń dálùjọ ní àtọmọ ẹ̀dẹ́ èèyàn bí ó ṣe pé kí wọ́n lè máa sin èmi ọlọ́run ọba nínú téèyàn fi ń sin náà òun ni ìmáa ṣàfọ̀mọ́ fọ́lọ́run ọba bẹ́ẹ̀ bá yin ọlọ́run ọlọ́run yẹra òun o báwo ènìyàn bàbá yarí tá a yin ọlọ́run ọba yusabbihuna lahu ọlọ́run ni yusabbihuna al-layla wan-nahar ọlọ́run náà màláìkà yẹn wọ́n a máa ṣàfọ̀mọ́ fọ́lọ́wọ́ ọba ní oru wọ́n a máa ṣàfọ̀mọ́ fún ní ọ̀sán la yafturun ọlọ́run ní kò kí ń rẹ̀ wọn fa'in istakbaru ọlọ́run ní tí ẹ̀yọ́ mẹ́ẹ̀dẹ́ ènìyàn tẹ bá ṣe gbéraga tẹ́ ní sin ní sin náà fàlẹ́dínà àwọn tí ń bẹ lọ́dọ̀ wahum la yasamun ọlọ́run ní kò kí ń rẹ̀ wọn wa mina rusul àwọn ànábì ọlọ́run ọba àwọn náà máa ṣàfọ̀mọ́ fún ọba àlékiọlá ọlọ́run ọba máa ṣàfọ̀mọ́ fún ọlọ́run ní falawla ọlọ́run bá ń sọ nípa ànábì rẹ̀ Yunus alayhi salam ọlọ́run ní tó bá jẹ́ wípé kò máa bẹ nínú àwọn tó ń ṣàpọ̀mọ́ fọ́lọ́wọ́ bá ní lanabisa fi batnihi ila yawmi yub'athun kò bá máa gbénú ẹja títí dọjọ́ gbèndé àdìkìyàmọ̀ ni ṣùgbọ́n torí pé ó ṣe tẹ̀sí ó ṣàpọ̀mọ́ fọ́lọ́run ìzáàbà mọ̀họ́ọ̀dìbàn nígbà tó kúrò ó bínú kúrò lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ fàfọ́nà annahu allannakodira aléyìí ó rò pàwọ́ ọlọ́run ní gbá òun mú nígbà náà bá wá gbá mú fanáàdà fi gulumat inú odò tó Okunkun ni e wà tó kó sí òkùnkùn ni. ẹja tó wá gbé ìmì òkùnkùn ní ìtú nìyẹn ọlọ́run ló wá kígbe láti bẹ̀ Allah ilaha illa ant kò sẹ́n tó lẹ́tọ́ sí ìjọsìn àyàfi ìwọ Ọlọ́run ọba subhanak la ilaha subhanak mímọ́ ni fún Ọlọ́run ọba àlékè ọlá mo ti jẹ́ alábòsí látara bẹ́ Ọlọ́run ọba àlékè ọlá ọlọ́run bá sọ ń pa ànábì Musa alẹ́ ìgbẹ̀lá nígbà tó òun náà sọ wípé ìwọ ọlọ́run ọba àlékè ọlá àrìnì mo fẹ́ rí ẹ áwòrò ilé ìwọ ọlọ́run ọba farahàn mi mo fẹ́ rí ẹ ọlọ́run nílò nílè rí mi wo òkè fàyínì sàkọ́rọ̀ bàkànà tí òkè yìí ò bá ti ṣubú tí òwò tó dúró láyè tí yóò wà fásáwò fàtàrọ ni ìwọ Musa náà wàá rí mi nígbà ọlọ́run ọba fi rẹ̀ hàn òkè òkè bá fọ́ òtúká fàkọ́rọ̀ Musa sọ́ríkọ́ ọlọ́run ní Musa alayhi salam náà bá dákú nígbà tó náà wá dẹ̀ ní padà sí lára tó dìde kí ló sọ subuhanak ó ní wọ́n lọ́wọ́ bá a mímọ́ ni fún ẹ túbùtù ilẹ̀k mo tún bá lọ sọ́dọ̀ rẹ mi tún béèrè irú àwọn tó ọlọ́run ní iná sàkọ́rùnà láhùlìjìbáì ọlọ́run láàárọ̀ òkè arọ̀ fún ànábì Dáwùd yusabishina àtòun àtòkè wọ́n jọ wọn àti àwọn ẹyẹ nínú ẹ̀ wa Isa alayhi salam èèyàn tí wọ́n ń sọ pé Isa ọmọ ọlọ́run ni ọlọ́run bá ní tó bá di ọjọ́ pé a sọ pé ìrẹ̀ ìsá àáńtà kóńtàlì náàfi ṣe wọ́n ló sọ fáwọn ènìyàn pé kí wọ́n mú wa àti ìyá rẹ̀ ní ọlọ́run méjì ní ìlẹ́yìn èmi ọlọ́run ọba àlékè ọlá kí ni ìsá máa sọ kọ́ọ̀lá subhanak ìwọ ni o ma li ó ní kò lẹ́tọ̀ fún mi kò lẹ́tọ̀ fún mi kí n wá máa sọ tí mi lẹ́tọ̀ lé lórí in kuntu qultuhu faqad alimta tó bá ti ẹ̀jẹ̀ pé mo bá sọ ṣèbí wọn náà bá mọ̀ ó sì mẹ́ pé mi sọ kí lòun náà ṣe ń bẹ̀yẹ ó ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba wa zakariya ànábì wa zakariya òun náà ṣe kí ni ọlọ́run ní òun náà ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba fa awha ilayhim òun tún wá pa àwọn èèyàn rẹ̀ láṣẹ ansabihu bukuratan wa asila òun náà tún sọ fáwọn èèyàn pé kí wọ́n máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́wọ́n ọba àdékè ọlá wa nabiyuna muhammad sallallahu alayhi wa sallam yusabbihu rabbah ànábì muhammad sallallahu alayhi wa sallam òun náà máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́wọ́n ọba rẹ̀ ọlọ́run pa láṣẹ wípé sabbihisma rabbikal a'la ṣàfọ̀mọ́ fún ọlọ́wọ́n ọba ọlọ́run ní fasabbih bismi rabbikal azim máa ṣàfọ̀mọ́ fọ́nà ọba ọba tó tóbi látara bẹ́ẹ̀ rí pàdánù sallallahu alaihi wasallam kana yu'awwilul Qur'an ànábì sallallahu alaihi wasallam á máa intapiriti Qur'an pẹ̀lú pé kó máa fi ṣiṣẹ́ ìyẹn ló fi jẹ́ pé gbogbo àti wá wà ní rúkú ọ̀ á máa sọ pé subhana rabbiyal azim mímọ́ ni fọ́lọ́run ọba ọba tó ilé ìjẹ́nu ṣe ànọ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam bákan náà alimuminu àwọn onígbàgbọ́ òdodo àwọn náà máa ṣe àfọ̀mọ́ fọ́nà wọn bá àlékè ọlá nínú ọ̀rọ̀ wọn wa yaqulun ọlọ́run ni wọ́n máa sọ wípé subuhana rabbina ìwọ náà wọn bá wá mímọ́ ni fún ẹ in kana wa'du rabbina la àwọn ẹ̀dá wà tọ́yì àwọn òkè àwọn ẹyẹ àwọn náà máa ń ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba àlékè ọlá wàtàkọ́rùnà máa dáwúdà lìjìbáàlì yusabihna wà tọ́yìn ọlọ́run ní arọ àwọn òkè arọ àwọn ẹyẹ fún ànábì dáwùd wọ́n jọ máa ń ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ọba kódà tó fi mọ́ àrọ̀ àdú ìyẹn ni tọ́ndà àrá náà a máa ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ọba ọlọ́run ní wa yusabihu rọ́àdú

ọlọ́run ní gbogbo tó ń bẹnu sánmọ̀ méjèèje pátápátá àti gbogbo tó ń bẹnu ilẹ̀ méjèèje wọ́n máa ń ṣàfọ̀mọ́ fọ́lọ́ wọn bá lékè ọlá wọ́n máa ń fi hínà tí tó ń bẹ́ńbẹ̀ wà ìmì iṣẹ́ ni ìlà yusabihu bihamdi ọlọ́run ní kò sí nǹkan kan nu sánmọ̀ àti inú ilẹ̀ àyàfi kó jẹ́ pọ̀ náà máa ń ṣàfọ̀mọ́ fọ́lọ́ wọn bá walakin la tafqahuna tasbihahu ilé ìjẹ́nu tí ọlọ́ọ̀bà àlékeọlá tó tojo yi wa bákan náà ni wípé ahlùjánà yusabbihuna Allah àwọn tí wọ́n bá tún jẹ́ ọmọ àlùjànnà àwọn náà tún máa àfọ̀mọ́ fún ọba àlékeọlá kọ́lọ́ọ̀bà ṣe wá ní ọmọ ọlọ́run ni da'wahum fiha subhanak ọlọ́run ní ìpèpè àwọn ọmọ ni subhanak ó wà ní azar pé táwọn ọmọ tó bá ti ní wọ́n fẹ́ jẹun subhanaka allahumma oúnjẹ adé wọ́n fẹ́ mumi subhanaka allahumma ìṣàfọ̀mọ́fọ́nà wọn bá ni wọ́n a máa fi ṣe gbogbo nǹkan ni wọ́n a máa fi gba gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ kọ́mọ ọba kó má ṣe fi wá ṣe kòǹgẹ́ dáadáa wa qala ibn taymiya rahimahullah nínú àwọn afẹ́ẹ̀sì ibn taymiya ó sọ nínú ọ̀rọ̀ wọn wípé ahlul wọ́n ní ṣe rí àwọn ará yẹn yatana'amuna bin nazar ila ila nínú tí àwọn ará àlùjọ́nù á fi ṣègbádùn òun ni pé kí wọ́n máa wo ọlọ́run ọba báyìí òjò ìyá ọmọ ìdè ìnà ọ̀bìrọ̀ ọjọ́ tá à ń sọ yìí ọlọ́run ní àwọn ojú kan àtútù ìlàrọ̀ bí hànà ọ̀bìrọ̀ wọ́n máa wo ọlọ́run ọba wọn báyìí nínú tọ́lọ̀ ọba máa ṣe fọ́ọ̀ fèfèé rí òun náà ni pé àrọ́bìhì ìyá ọmọ ìdè ńlá ànábì sallallahu alaihi wasallam ó ní tí àwọn ọmọ àlùjọ bá ti wà lálùjọ náà tó tọmọ náà náà ti wà ná tó ń jẹyà wa béèrè lọ́wọ́ àwọn ọmọ àlùjọ náà pé ṣé nǹkan kan wà tí mo promise yìí tí mi ti ṣe fún ni àwọn ọmọ àlùjọ náà bẹ̀rẹ̀ sí ṣe ọba sọ kí ni ta tí wá ń fẹ́ ọlọ́run bá máa wá béèrè pé ṣe fẹ́ rí èmi ọlọ́run ọba yìí táwọn máa lùjọ́ náà tó náà bá wá hàpí ẹ̀ sí wọn ọlọ́run hàpí ẹ̀ sí wọn wọn á rí ọlọ́run wọn bá dojú bolẹ̀ ọrù oṣù jàdà ni wọn abẹ́lẹ́ tó forí kanlẹ̀ fọlọ́run ọba lékè ọlá ọlá wa tó fún ọkọ̀ olóòd láti ìsìn lọ ẹ máa gbébẹ̀ lọ gbére láàmọ́ òta ẹ̀ tó kú mọ́ gbogbo tó ń jẹ́ kú ilé ayé ló mọ̀ má jẹ́ kí èèyàn kan dẹ́rù kú bẹ́ẹ̀ kó wá gbé ẹ̀ jìnà sọ́nà ẹ rí i pé àwọn ọ̀fọ́ àfọ́ ọ̀daràn ńlẹ̀ yorùbá ara ẹ̀ dá sọ fún wọn pé tó bá ń wálé ayé kọ̀yìn sọ́nà tó bá ti wá nílé ayé kó padà sọ́dọ̀ ọlọ́run tọ́nà ò bá fún ẹ láǹfààní yẹn kọ kò sẹ́ tó mọ̀gbà tí kú máa dé tí kú bá wá lọ báyàn lórí iṣẹ́ aburú ọmọ ẹ̀dẹ́ èèyàn sì ní ohun tó bá kú lé lórí ni wọ́n á fi jọ́ọ̀jì ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba kọ́nà ọba àdékè ọlá kó fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa Ibn Taymiyyah ó ní wọ́n máa gbádùn pẹ̀lú kọ́ máa wojú ọlọ́wọ́n ọba wọ́n máa gbádùn bèdíkìrì wàtẹ̀síbíhìhì ìgbádùn inú àlùjọ náà òun ni pé káwọn yọ máa rántí ọlọ́run kọ́ máa ṣàfọ̀mọ́ fọ́lọ́wọ́n ọba àlékè ọlá bákan náà pẹ̀lú pé kọ́ máa ka Al-Qur'an al lè him kọ́ máa bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ kéèyàn ní béèrè pé àwọn lọ́wọ́ bá mi mú tí ẹ̀fẹ́ béèrè béèrè kan ẹ̀rí kó rire ni jọ̀mọ́ gbogbo àwọn nǹkan tó pamọ́ fún wa lé ayé yẹn táwọn afá sọ pé wallahu a'lam ọlọ́run nìkan ló mọ̀ tó bá ti di inú àlùjọ náà ṣé ó ti yé ẹlòmíà máa béèrè nípa àlèsíwá ẹ tó bá lọ́lọ́ ń lọ sókè bó ló ṣe lọ ṣó ni ṣó rákòrò ni ọlọ́wọ́ bá ló máa ń sọ̀kalẹ̀ nígbà tí òru bá dá sí mẹ́ta ìgbẹ̀yìn ẹ̀ òun máa ń sọ̀kalẹ̀ wá sí sọ́mọ ilé ayé ẹlòmí àmà béèrè bó ló ti sọ̀kalẹ̀ ṣé nàìjíríà ló máa kọ́kọ́ dé ni gbogbo béèrè báyìí tó bá di ní àlùjọ́ náà kọ́ lọ́n ti wá lọ́mọ àlùjọ́ náà èèyàn fìrì láti bí ọlọ́run ṣe mẹ́pà àwọn béèrè kan wà kò sẹ́ni tó lè jẹ́ ló àfẹ́ tó ní ọ̀rọ̀ nínú táwọn onígbàgbọ́ kọ́nà máa ṣe àìṣe lé ní ẹ̀tọ́ fẹ́ nìkọ̀kan wa ẹlòmí ń kọjú ó fẹ́ bọ́lọ̀ ń sọ̀rọ̀ ní ayé àwa àwọn máa wáwá kú wá káàkiri a ní ọlọ́run sọ fún òun ibo ló ti rọ́sọ fún ẹ èṣù ló wá sọ nǹkan fún ẹ láti gbà tá lọ́dún Muhammad sọ̀rọ̀ sẹ́lá ń ti kú lórílẹ̀ ayé kò sí èèyàn kan tọ́lọ́run tún bá lẹ́jọ́ mọ́ téèyàn kan bá dé tó lọ́lọ́run sọ fún òun ẹ sọ fún pé kàdáfíà ò ti parọ́ àdọ́bí sọ̀rọ̀ sẹ́lá dẹ̀ nílùú wọn máa pọ̀ kéèyàn kan dé kó ní olúwa sọ fún mi wípé à èṣù ló sọ fún ẹ ẹ̀dẹ̀ mẹ́pẹ́ tí ò bá mọ ọlọ́run ọba oríṣiríṣi nǹkan ló máa lè ṣú máa fi ń dán wọn wò torí pé àwọn ẹni gan wọn mọ tó ń jẹ́ ọlọ́run ọba nínú àwọn nǹkan táwọn bí sọlọ́mọ àlùwà sẹ́lá sọ fún wa ń pa ọjọ́ gbèdé àdìkìyàmọ̀ ni wípé tí àwọn èèyàn bá wà báyìí àwọn mùnáfìkì àtàwọn onígbàgbọ́ òdodo ọlọ́run wa yọjú wa nígbàtí ọlọ́run bá yọjú wáyìí kò kí ń ṣe ní àwòrán ọlọ́run ọba nígbàtí nǹkan ìbá yọjú wá gbogbo àwọn tó jẹ́ mùnàfíkì wọn á tẹ̀lé pé ah ọlọ́run ọba wa lóde àwọn mùmìnì á wá sọ wípé ọlọ́run á fi òye ẹ̀ sí wọn lọ́kàn wọn á ní ilé ìkọlọ ọlọ́run ti wà ṣùgbọ́n tí ọlọ́run ọba àlékè ọlá tààrífòhò ọlọ́run ní wọ́n á dá ọlọ́run mọ̀ lóòótọ́ àrírí ṣùgbọ́n táwọn onígbàgbọ́ òdodo bá rí ọlọ́run lálùkìyàmọ̀ wọn á mọ̀ pé ọlọ́run ọba wa ni kọ́nà ọba kó ṣe rírí ẹ̀ ní ẹ̀tàn fẹ́ni kọ̀ọ̀kan wa ìrí ọlọ́run ìkẹ́ni kọ́nà má ṣẹ̀jẹ̀ ká rí ọlọ́run ọba so má kọjú kó fẹ́ rí ọlọ́run lé ayé ṣe sùúrù fúngbà díẹ̀ nígbà tó bá ti kú tó lò ṣẹ̀mí inú sàárè á padà rí ọlọ́run kọ́nà ọba kó má ṣẹ̀ṣẹ̀ nírọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan ẹ wá rí gbogbo àwọn nǹkan tá a sọ yìí wọ́n la ń ṣe nílé ayé àmàlà yatarattabu alayha thawab téèyàn bá ṣe subhanallah tó ka Qur'an àmàgbà ládàá lé lórí nílé ayé ṣùgbọ́n tó bá di ní ọ̀run kò sí ládàá téèyàn fẹ́ gbà lórí ohun tá fẹ́ máa rí látàrẹ̀ òun náà nípa máa máa fi gbádùn ni nínú nǹkan gbádùn ni so ẹ jẹ́ ká máa lò gbádùn yẹn láti ilé ayé tá a bá ti ń sin lọ́hùn kínú wa máa dùn látara pàǹsìn lọ́hùn ọba ká má jẹun tó jẹ́ wípé tí wọ́n bá ti ní wá kírun afajúro tí wọ́n bá ti ní wá kírun a máa bínú torí pọ́n ni wá ṣoríire hayya ala salah hayya ala falah wọ́n ni wá kírun wá ṣoríire wá wọkọ̀ ọ̀la wá wọkọ̀ àlùjànnà kọlọ̀bà àdíkíọlá kò ní ọmọ àlùjànnà aqulu qawli hadha astaghfirullahi wa lakum wastaghfiruhu الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. Dear listeners, the topic of our sermon today is continuation of what we started from three weeks ago, and this is the fourth sermon in the series of four things through which we can see the mercy of Allah, through which we can enter the paradise of Allah subhanahu wa ta'ala, with ease and without tears. And we have mentioned that the first thing through which we can enter paradise is by remembering Allah subhanahu wa ta'ala al-zikru wal-iktaru minhu. To remember Allah subhanahu wa ta'ala always. As Allah said, وَذَاكِرِينَ اللَّهَ كَثِيرًا Those that remember Allah often, of men, وَالذَّاكِرَاتِ and of women. أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا Allah subhanahu has surely prepared for them forgiveness and a very big reward, and that is paradise. And the second that we have mentioned is to always seek the forgiveness of Allah by saying astaghfirullah and other words or other actions that when we perform, Allah is going to forgive us as a result of them. The Prophet sallallahu alayhi uh, said to his people, istaghfiru rabbakum Seek the forgiveness of your Lord. إِنَّهُ كَانَ غَفَّارًا Surely your Lord is the forgiver. يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا When he, forget, he forgives you, he will later shower abundant mercy upon you. Part of it is abundant rain. Part of it is male children. Part of it is paradise. So then another that we mentioned is to always be patient in the face of calamity, to be patient in obedience to Allah. To be patient whenever we want to commit evil. It takes patience to abandon what is not good. It takes patience to do what is good. It takes patience to be patient during calamity. Allah subhanahu wa ta'ala said, وَجَزَاهُمْ بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيرًا As a result of their perseverance, as a result of their patience, their reward is going to be paradise. Then the fourth thing is to always glorify Allah, to glorify Allah subhanahu wa ta'ala. And we said glorification means at to make Allah clean from all form of filth, from all form of naqa'is, of shortcomings. Allah subhanahu wa ta'ala mawsufin bi kulli kaman. Allah is described with perfection. Allah subhanahu wa ta'ala alladhi atqana kulla shay. Allah said, He has perfected everything that he created. Alladhi ahsana kulla shay'in khalaqa. He said he perfected everything that he created. Wa bada'a khalqa al-insana And he started the creation of men from tin, from clay. So Allah subhanahu wa ta'ala is very perfect. That is why Allah said to us that, Amin to فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا Allah subhanahu wa ta'ala in Surah Al-Mulk there are many verses in which Allah will tell us that look upon the creations of Allah. Look to the summer, to the heaven. هَلْ تَرَى مِنْ Can you see any imperfection in the creations of God? You cannot. Allah subhanahu wa ta'ala is perfect. Part of imperfection is to ascribe children to Allah. To say that Allah has begotten a son. وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا As for the non-believers, Allah said, they said, Allah has begotten a son. Subhana, Allah subhanahu wa ta'ala said, glorified be he. Allah is above having children. When we say children, children is part of what we need in life. Allah said many things about the children. He says, Zinatul Hayati Dunya. They are adornment of this world. And Allah does not need any adornment Allah subhanahu wa ta'ala said, they are qurratu a'yunin. They are apple of the eye. That is the pleasure of the eye. Allah subhanahu wa ta'ala is never in a sad situation. So Allah does not need anything that will give him joy. He's not in need of anything from us. So Allah is perfect. Allah subhanahu wa ta'ala said, لَوْ كَانَ فِيهِمَا آلِهَةٌ إِلَّا اللَّهُ لَفَسَدَتَا If there is any other God in the heaven and on earth, if there is any other God besides Allah, lafasadata, there will have been destruction, commotion. Fasubhanallah and glorified is Allah. So for us to describe Allah with all perfection, with completeness, and everything that Allah does is also perfect. Even though when we see something that is imperfect in it, For instance, Allah subhanahu wa ta'ala said, وَخُلِقَ الْإِنسَانُ ضَعِيفًا He has created men to be weak. Weakness of man is not pointing to the weakness of the Creator. It's not pointing that Allah subhanahu wa ta'ala is not perfect. It is just to point to you that it is only Allah to whom perfection belongs. No one is perfect besides Allah. That is why you will see among the angels, you will see some mistakes from them. وَتَبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ When you look at the two angels that were mentioned, you will see that what they did is a form of imperfection. When you look at the prophets of Allah subhanahu wa ta'ala, you will see that each and every one of them is, is mentioned with many virtues which they have done. Then Allah will also mention a portion of their mistake. Nabiyullah Musa alayhi salam killed a soul. Fakotala. Allah subhanahu wa ta'ala said, Musa killed someone unjustly by mistake. When Allah subhanahu wa ta'ala told us about Yunus, Allah has not commanded him to leave his people. Allah sent him to a people. He called them to the path of Allah. They refused to answer. Then he left them suddenly without the permission of Allah. Then Allah, Allah subhanahu wa ta'ala caught in for that. You can see it is imperfection. And every other prophet of God, when you look at Nabiyuna Muhammad sallallahu alaihi wasallam, there are some instances in which Allah subhanahu wa ta'ala corrected him. And these verses are known as ayatul tawbih, verses of correction, where Allah corrected the Prophet sallallahu alaihi wasallam, abasa wa tawalla, and ja'ahu al-a'ma, when a blind man came to the Prophet seeking for guidance from Allah through the sermon of Prophet Muhammad sallallahu alaihi wasallam. He was very interested in those people who are very rich, believing that if these great men of tribes, if they should accept Islam, they should accept Islam, many people are going to accept Islam through them. For that reason, he was unmindful of this gentleman because the man was very poor. The man was a blind man Then Allah corrected him that don't do that again. And many verses of the Quran. Then the issue of Zainab and Usama. When Allah subhanahu wa ta'ala told Prophet Muhammad sallallahu alayhi wa sallam to separate between them, they were husband and wife, and to take the wife as wife. The Prophet sallallahu alayhi wa sallam could not do that. Allah corrected him. Another instance, when Allah subhanahu wa Taala, the Prophet sallallahu alayhi wa sallam used to, the people used to call Usama bin Muhammad, they used to call him by the name of Prophet Muhammad. They ascribed him to Prophet as if Prophet Sallallahu Alaihi Wasallam was the father of Usama. They used to say Usama bin Muhammad. Then Allah Subhanahu Wa Ta'ala corrected that as well. So no one is above correction. And that is pointing that we are not perfect. It is only Allah that is perfect. So to make tenzih of Allah is a must upon every one of us. There are many verses of the Quran in which Allah has commanded that we should always glorify Him. Part of it is when Allah said, O believers, remember Allah very much and glorify Him in the day and in the night. Glorify Allah in the day and in the night. And we have mentioned several examples of glorification that Allah himself glorified himself. Even though you refuse to glorify Allah, Allah glorified himself. The messengers of God, they all glorified Allah. And we have mentioned many examples. The Prophet sallallahu alaihi wasallam used to glorify Allah in his sujood. And he mentioned several, several and alfaz, statements of glorification. Part of it is kalimatan, two statements. Khafifatan ala lisan. They are very light on the tongue very easy to pay Habibatan ila rahman they are the most beloved things to Allah then faqilatani fil mizan when you put them to weigh they are very heavy an yaqula al abdi is for someone to say subhanallah wa bihamdihi subhanallah al azim this is a form of glorification and we have mentioned many virtues many benefits of glorifying Allah subhanahu wa ta'ala The first one is that Gausun Yakhrisuhu al Muslim fil Jannah is that when you glorify Allah, you are planting a tree in paradise from which you are going to eat, under which you are going to to stay. Prophet Ibrahim alayhi salam, when he met Prophet Muhammad sallallahu alayhi wa sallam, when he had the night journey to the heaven, he said to him, Ya Muhammad, akrihu ala ummatika salam when you get back to your people extend my greeting to them wa akhbirhum and tell them that jannatu is very good and also tell them that the tree of jannah is planted with subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar so whenever you say this statement Allah is going to plant a tree for you in paradise We pray to Allah subhanahu wa ta'ala to always be our guide. And when you say subhanallah, Allah is going to forgive your sins and your shortcomings. As mentioned by Prophet Muhammad sallallahu alayhi wa sallam, we pray to Allah subhanahu wa ta'ala to grant us success in this world and the hereafter and to make us to enter paradise and to make these four actions that we have mentioned easy for each and every one of us. Make it part of our life and when we die we pray to Allah subhanahu wa ta'ala to reward us with them and to make us to enter paradise ma'a an-nabiyyin was shuhada wa hasuna ula'ika rafiqa to enter paradise alongside the prophet and the righteous people ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت لصلاتكم يرحمكم الله